NAM BARAKALA FIKO ìbéèrè ọmọ ìyá wa nípa wípé sísítà tí ó jẹ́ wípé òun àtọkọ ẹ̀ látara pé bóyá ọkọ ò kí ń tọ́jú wọn dáadáa a fi wọ́n lẹ̀ lé kò kí ń ṣojúṣe dáadáa sísítà ìwà kó kúrò lé ó ti wá pé bí ọdún méjì tí wọ́n ti kó kúrò lé ọkọ yìí dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà bá jọ ń sọ̀rọ̀ pé òun ò tí ì kọ́ wọn o gbogbo ìgbà bá fẹ́ padà wálé àyè àwọn sì wà nílé o bóun sì kọ̀ wọ́n broda ìwà aṣaláìsí kọ́lọ́mbà wa jọ kó jọ kó bá wa fọ̀run kẹ́ ọmọ ìyá wa náà kó tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ kó sì bá wa ṣe lọ́mọ àlùjọ náà ìbéèrè ọmọ ìyá wa lóbìnrin ni wípé nígbà tí wọ́n wá lọ kí àwọn ẹbí àbí nǹkan kan lè ni wípé sísítà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe lálàyé igi sì ọkọ ò sì tí ì túlẹ̀ tóbìnrin bá ṣe kólọ́rọ̀ tó bá béèrè fún pé òun fẹ́ kọ ọkọ tó bá kúrò nílé ọkọ yẹn tó lo twenty years níta tí ọkọ sì dúró lórí pé òun ò fi sílẹ̀ òun ò yọ̀ǹda ẹ̀ tí wọ́n sì lọ sí court tó jẹ́ ti ṣẹ̀ríà láti lọ dissolve marriage yẹn obìnrin yẹn sì remain ìyàwó ọkùnrin yẹn títí di ọjọ́ gbèǹde alùpìyàmà so ọmọ ìyá wa lóbìnrin yìí wọ́n sì wà ní abẹ́ ọkọ yìí bọ́kọ̀ yìí ti ṣe wá kó yìí wọ́n á lọ kí àwọn ẹbí ẹ̀ wọ́n á sì ṣe àìdá wọ́n á ṣe òpó àwọn pírọ́pátì tí ọkọ yìí bá fi sílẹ̀ tí wọ́n bá ń pín ogún wọ́n á pín èyí tó jẹ́ ti sísítà yìí wọ́n á pín fún bóyá ó bímọ fún wọn àbí kò bímọ fún wọn torí wípé ìyàwó wọn náà sì jẹ gbogbo ìgbà tí ọkùnrin kò bá ti fi ìyọ̀ǹda sí kólọ́rùn ìbéèrè fún ìkọ̀ra ẹni tó bá wá látọ̀dọ̀ obìnrin tọkùnrin ò bá ti fi àṣẹ sí tí a sì rí ìlànà ẹ̀sìn bóyá ṣẹ̀ríà kọ̀tù ni àbí ìjókòó àwọn àgbàlagbà ẹ̀sìn àbáfà ẹ̀sìn tí wọ́n jókòó lórí pé a dissolve atúyìgì tó wà láàrin wọn bóyá ńgbà tọkọ fẹ́ lo agbára tí ò yẹ kó lò lé obìnrin lórí tí ò bá ti sí yẹn ń bẹ̀ ìyìgì wọn yẹn ń kọ́ ó sì remain valid so àwa tá a fẹ́ tẹ̀lé wọn bí ní láì dáhàlá ká tẹ̀lé wọn lọ. ojúṣe ẹ̀sìn ni ohun tí a ń ṣe kọ́lọ́mbà wa forí di ọkọ wọn ọkọ wọn ṣe ni kò sí ìyàpẹ́ inú ń bẹ kò sì sí ìyára ẹni láàrin wọn torí pé gbogbo ohun tí èèyàn fi ń kọ́ rẹ ni kò pé kọ́lọ́mbà kò tún wọn ṣe barakallahu fikum.